Miliki Express lètò bẹ́ẹ̀ ni ètò ní Miliki abúlátà wà báyìí abala entertainment ni ìfẹsọ fún yín pé Tóyìn lọ́sẹ̀ yìí òun ni mo tì sí wọn pé ó wọ́n ti dá ojú mi mọ̀jú pé bí bá pé bíbọ̀ ti dé báyìí á ah, Bímbọ́ amẹ́bọ̀ ni ẹ àti lọ já wọn sí àmọ́ nísìnyí Tóyìn ni mo ṣe kíni gbé sílẹ̀ pé Tóyìn má já wọn sí wọ́kọ̀ lọ jókòó tí wọn mí nǹkan mo ti fún ní nọ́mbà wọn pé pé wọn pa á sísítà mi ṣe wà yóò lọ bá wọn gbogbo bó ṣe wá lọ yẹn báyìí Tóyìn ló máa mú wa fún wa lọ sí ẹ̀ka lọ gbọ́ ohun tí Tóyìn Tenez-vous-moi, l'oseille.